Lateef Adédìméjì lórúkọ mi ẹ̀yin èèyàn mi nílé lóko lájò ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín ṣé wọn bó ṣe ń lọ.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 ká bọ̀wọ̀ fún orúkọ rẹ kí ìjọba rẹ dé. Thank you.

dádì ni o ó nílé oríta ah, olúwa o ẹ̀mí mímọ́ o ah, gbogbo ẹnikẹ́ni nínú ilé dádì mi bóyá ọkùnrin ni àbí obìnrin ni ìbá ṣe ìwọ ìyàwó ẹ̀gbọ́n mi ni ló bá ń bá mi jà láti ojú oorun olúwa o nínú ilé èyí ni màá borí rẹ ah, ṣògo àyára ná àkàtà yẹrìyẹrì óyá èṣù láàlú ògiri òkò onílé oríta dádì mi abẹ̀yìn àrùn kànrùnkànrùn óyá ìjí ògbè ìwọ ló borí ifá èmi ni màá borí rẹ èmi ni màá borí rẹ ní òkú 中 Andermast in die Bühne, Andermast in die Bühne, Andermast in die Bühne, Andermast in die Bühne, Andermast in die Bühne, Andermast in die Bühne, Andermast in die Bühne, Andermast in die Bühne, Andermast in die Bühne, Andermast in die Bühne, Undermost in the building. Undermost in the building. Andermast individu, andermast individu, andermast individu, andermast individu. Mole feisci Pepsi, mole feisci Pepsi, mole feisci Pepsi, mole feisci Pepsi. Oh. É menino. I roll. どこ Andermast in die Bude, Andermast in die Bude, Andermast in die Bude, Andermast in die Bude. Molle Fischi Pepsi, Molle Fischi Pepsi, Molle Fischi Pepsi. Orúkọ mi ni Olúwaṣẹ́gun Àrígò láti iléeṣẹ́ Next Famous. Mr. Adeolu. Yes, yes, sir. Yes èmi <laughs> ni. Ah. congratulations ah, inú mi dùn láti sọ fún wa wípé a rí picture àti demo tó sí wa lórí ẹ̀rọ ayélujára. mo dẹ̀ láyọ̀ láti sọ fún ẹ wípé a ti fi ẹ́. Thank you, sir. takes all lélẹ́yìí ẹni tó bá borí ìdíje yìí ó máa gba ten million dollars. so ìdí èyí inú mi dùn sí ẹ lọ́pọ̀lọpọ̀ mo dẹ̀ mo nífẹ̀ẹ́ látọ̀run torí àwọn nǹkan tí mo rí ń pa ẹ nínú píkítọ̀ ẹ àtúnyẹ tí mo gbọ́ wú ni lórí. thank you sir. màá fẹ́ kó o múra dáadáa kó o dùn ún wò lọ́mọkùnrin kó o dángájíá àwọn tó máa ṣe uh, judges yín wọ́n ti wà ń kalẹ̀ láti aago mẹ́wàá gẹ́gẹ́ à kó má pẹ́ o gbọ́dọ̀ pẹ́ rárá kó tètè dé. don't worry everything will be fine winner takes all má gbàgbé ten million dollars good take care. thank you so much sir thank you sir. undermost in the building ọmọ àgbàánu yes owó dé. Yes! I'm man! Pepsi yé. Eh. Mo Pepsi oh. Jabo, jabo, Mo jábọ́ Mo rébọ́ o. Mo rébọ́ o. Mo jábọ́ Mo jábọ́ Mo rébọ́ o. Mo rébọ́ o. Ṣòfò fún mi. Ṣòfò fún mi. Ṣòfò fún mi. Thank you. tantan pan sapta kwa saptayam. Merki. Hmm. arákùnrin joko shut down. Òòṣà Katarika sọ pé o ní competition kan. yes yes mọ mi ríran. bẹ́ẹ̀ni maintain ẹyin ẹyin mélòó ni ẹ fẹ́ lọ. a pọ̀ gan-an a pọ̀ bet èmi nìkan ni mo fẹ́ kọ́ mú. Hmm. gàùsù sàmáàní ìwọ nìkan ló fẹ́ kán mú. American Mantala, eh, ìwọ nìkan ló fẹ́ kán mọ́ lẹ́mi sọ kàtàrà kan kàtàrí kan sọ pé wọ́n máa mú yín. Mm. thank you ma thank you. Eh. ṣùgbọ́n kó tó di pé wọ́n mú ẹ o máa bá kàtàrí kan wàá bá a jẹ́jẹ́ pé nǹkan tí o bá gbà lọ́hùn o máa san ìdá méjì nínú nǹkan tó bá gbà fún òòṣà Katari Khan. ten million dollar ni competition yẹn ló wọ̀. neyi hello. five million dollars. that is half of the money ó ti máa pọ̀jù fún wọn náà. èló ni owó tí wọ́n fẹ́ lọ gbà lọ́hùn. ten million dollars. ten million dollars. yes ten million dollars. exactly sir. arákùnrin president sir ṣé o rẹ́dí láti fún katarika ní ìdá méjì nínú owó yẹn. <laughs> owó yẹn á ti pọ̀ ju ẹ̀ nílé náà tẹ bá gbà báyìí ẹ̀rù abáyìí ni ẹ̀ nílé náà <laughs> sáà ti pọ̀ jù ẹ jẹ́ ká ṣe ní bóyá bíi twenty percent tó ti yẹ fifty percent ti pọ̀ tó fún katarikan hmm. ó ti pọ̀ jù. no problem ẹ wàá máa lọ. ẹ sà ah, ẹ sà ah, ah no no no no no please ah, ẹ má lọ ẹ má lọ ok mo promise ẹ sà mo promise ma mo promise mo promise ma fún wọn. ah no. má ṣe má ṣe. ẹ jọ ẹ jọ ẹ jọ. Combom, condom, cousin, sustain. ẹ ti jẹ́jẹ́ pé a máa fún Qatari Khan ní fifty percent. no problem ṣùgbọ́n one condition Qatari Khan ní kí n sọ fún yín pé tí ẹ bá fẹ́ lọ sí competition yẹn tí ẹ ń gbọ́ ẹ máa wá mú gbogbo aṣọ yín tẹ́ ẹ bá ní gbogbo nǹkan tẹ́ ń wọ̀ àwọ̀tẹ́lẹ̀ ni gbogbo nǹkan tẹ́ ẹ sáà ń wọ̀ tí ẹ fi ń ṣe. Se wákàwákà káàkiri àdúgbò aṣọ ni o gbogbo gbogbo nǹkan tẹ́ ẹ ń wọ̀ sá ẹ máa kó jọ sójú kan ẹ bọ́ọ̀nù ẹ̀ dànù ṣùgbọ́n kó tó dáná sun o open the calabash eh? the calabash open the calabash. Hmm. Mo powder! sórí kinní tó wà lọ́wọ́ yìí. òun ló máa dà sí gbogbo àwọn nǹkan tí o fẹ́ sùn yẹn. àfi eléyìí tó bá jẹ́ aṣọ tó o fẹ́ràn jù tó jáṣọ gidi tó fẹ́ wọ̀ lọ sí competition yẹn tó bá ti wá dáná sun gbogbo ẹ̀ tán ìwọ wọ aṣọ yẹn máa lọ sí competition tó ń lọ nǹkan tó máa kó bọ̀ á ju gbogbo aṣọ yẹn lọ. you are welcome. you are blessed. ṣùgbọ́n o má rò pé bóyá ẹ lè gba pẹnáìtì lọ sí tróyìn fún katarika o má torí pé bóyá torí pé mo ti fún ẹ ní powder mo dẹ̀ ti fún ẹ ní instruction kó wá má mú ẹ̀jẹ̀ katarika ń ṣe tó o bá mú ẹ̀jẹ̀ ẹ̀sẹ̀ o ò lè win ni o. mo máa wà <laughs> master. ní tẹ́ ẹ bá fi lè mú lè rí sẹ ẹ máa pọ̀ ọ̀fọ̀ tí mo fẹ́ pa yìí tí n bá ti sọ pé you blow this year ẹ̀yàn máa ní this year. Okay. You go blow this year. This year. You chop this year. This year. You what this year. This year. You beat this year. This year. Eh, eh. Yo. Tó toba tó bá mú sẹ́ni kó tó yọ nǹkan kan kó kó tó mọ̀ tí yọ lọ́bi kankan kó kọ́kọ́ wá sàn jẹ́ katarikan tó san ha sórí àwọn katarikan kó ṣe pọ́n máa dáwọ́ jọ no ó kàn máa dodge fìyà jẹyìn ẹ mọ̀ irú àwọn ìyà katarikan máa fi ń jẹyàn bí kó kàn tì yín lọ sí Dondon Barracks kẹkàn gbà sójà létí àbí kó kàn ṣàyédé máa mú yín lọ ẹ̀yin fúnra yín lè máa tẹ̀lé wọ́n á kàn tiẹ̀ lọ sí African style wọ́n á dẹ̀ tiẹ̀ lọ sí di generator wọ́n á pa generator style tó bá ti pa generator style wọ́n máa pa náà gbó lójú ẹ̀. oh my god iná igbó tí wọ́n máa pa lójú yín á tó one million àwọn ọmọ tán ti mú kókó tán ti lárẹ̀ ìgò tó máa pàdé létí yín. irun yín tó dàbí pàtó ránkì yẹn tó dàbí stóòfù owó stóòfù yẹn ẹ ti rí bí tán ti fi gò dánrí fún yàn bẹ́ẹ̀ ni wọ́n sì máa dánrí fún yín tẹ bá tún wá sọ pé bóyá ẹ fẹ́ máa travel pé ẹ kàn gba owó ẹ kàn lọ. tẹ bá wà ní plane ẹ ní mọ̀ nǹkan tó máa jù yín bọ́lẹ̀ ó di Sangisa forest yá ẹ kàn bára yín ni lọ́dọ̀ àwọn Boko Haram ẹ blow ni. o ti gbọ́. ẹ mú sẹ́ o ẹ lè bọ́ sáré àwọn ọmọ science student wọ́n á dọ̀tí ojú yín bàjẹ́ oh my god you can live live and go. All right. yeah you are welcome man. Andermast individu, Andermast individu, Andermast individu, Andermast individu. Mole feisci Pepsi, mole feisci Pepsi, mole feisci Pepsi, mole feisci Pepsi. Oh. Thank you. bàdé kò sẹ́ni tí kò lè fẹ́ lá tọ́lá bàdé kò sẹ́ni tí kò lè fẹ́ lá ìgbà tó bá yá tọ́lá mi bá bẹ̀rẹ̀ sí ní dé máa wá aṣọ bí tẹ́ni kò jìyà rí tó bá ti yá tọ́lá mi bá bẹ̀rẹ̀ sí ní dé o máa wá aṣọ bí tẹ́ni kò sọ́fà rí àmọ́ ṣá ni kò jẹ́ o ọmọlúàbí ni máa jẹ́ o ni máa jẹ́ o bọ́tìlẹ̀ wù kọ́lá mi pọ̀tò ni máa jẹ́ o ọmọlúàbí. ìwọ tó yẹ kó jogún ọmọ alápàlá tó wá jogún ọmọ akitipa. kí ló dé tó gbọ́ kòkòjò tó dá mi lọ́rùn dáadáa. ṣé torí wo tó bá jẹ́ pé ti tọrin ni competition tí mo lọ i am the best. báwo ló ṣe kú òní kan náà. torin tó bá jẹ́ pé ti tọrin dé yìí mo ń kọ orin tí màá gba owó ìtọ́ màá wá fi ẹ̀gbọ́n mi màá máa fi ṣe akọ yes bùrọ̀dẹ́mọ́lá jàjà ìyàwó ẹ̀ yẹn fèyí ṣètò màá máa fi ṣàkọ ni màá máa dẹ̀ sí báyìí wo màá ní pé kó jókòó sílẹ̀ lẹ́ẹ̀kí gbèsè lé lórí bí ti màmá jáyé dé èmi ni ò bá tí má ṣe bẹ́ẹ̀ torí wọ́n lè má mú nìkan wọ́n tiẹ̀ lè má mú rárá ni. láyé láyé má sọ bẹ́ẹ̀ mọ́ leave me alone. aago mẹ́wàá làwọn tí wọ́n máa jẹ́ àwọn judges ní màdùwà kalẹ̀ dada. Música make sure kó múra dáadáa èyí tó bá dáa jù nínú àwọn aṣọ ìlú kò wọ̀ ok. tó bá ti wá dá sọ́sọ́ gbọ́dọ̀ tán ìwọ wọ aṣọ yẹn máa ma sọ̀sọ̀ tí sọ̀sọ̀ tó lọ nǹkan tó máa ma kọ́ àjùjù aṣọ yẹn. Èmi nìkan kan mo wá mo lérò púpọ̀ lẹ́yìn mi èmi nìkan kan mo wá sẹ́ mo lérò púpọ̀ lẹ́yìn mi ọ̀ndàmọ̀sùn wà níbí adéṣẹ́ wa wà níbí ọdún ayọ̀ wà níbí blackwood wà níbí adigun wà níbí ọmọ ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́. We got that day giddy gan. We got that day gan ni. Mo ń jabo, mo ń jábọ̀, mo ń rébọ̀, mo jabo, rébọ̀, mo èmi nìkan kan mo wá mo lérò púpọ̀ lẹ́yìn mi èmi nìkan kan mo wá sẹ́ mo lérò púpọ̀ lẹ́yìn mi. Ọ̀ndàmọ̀sù wà níbí, Adéṣẹ́wà wà níbí, Ọdúnayọ̀ wà níbí, Blackwood wà níbí, Adigun wà níbí. Let's go. We got that ni mo ń jábọ̀ mo ń jábọ̀ mo ń rébọ̀ mo ń rébọ̀ mo ń me, mo ń jábọ̀ mo ń rébọ̀ mo ń rébọ̀ ṣòfò fún mi ṣòfò fún ẹ ṣòfò fún mi ṣòfò fún ẹ. ọmọ ọlọ́jọ́ bí o ọlọ́jọ́ bí dìde kó o jó ọpẹ́ ló yẹ dìde kó o jó ẹ̀mí tó ṣe seventy o ah rọ wọn àmọ́ tí tó seventy. tí n bá ti sọ pé you go blow this year ẹ̀yàn máa ní this year you go blow this year. this year you chop this year. this year you go this year. this year you beat this year. this year ẹ̀hẹ́. ẹ̀mí yóò sọ pọ̀lọpọ̀ ọdún láyé ọlájọ́ mi ah ẹ káàárọ̀ sà ẹ ah. gbà mi mọ̀ kẹ́ ẹ̀ ṣebí wọ́n ní ọjọ́ ìbí èèyàn ṣebí inú yóò dùn ni àwa tó kì í nìsín wọ́n sì yọjú wọ́n sì rí mi wọ́n sì tún sá wọnú ilé padà ẹjọ́ yín kọ́ nígbà tó rí pé kéèyàn fẹ́ èèyàn fẹ́ sọjọ́ ìbí lásán ẹ wò bí wọ́n ṣe lọ dá irun láì ṣe tàrí bó wẹ̀sì wọ́n ṣe irun bí irun tẹ̀túlá anáná bọ́ wọn mọtí wọn mọtí débi pé wọn mọtí yóò torí pé èèyàn fẹ́ sọjọ́ bí abẹ̀rẹ̀ sí jí wọn báyìí wọn lanú lẹ̀ báyìí lẹ́sìnsìn làwọn làwọn ń ẹ wo àsìkò gbogbo àwọn tán fẹ́ lẹ́sẹ̀ yìí ẹ sáfi oúnjẹ àti kéèkì ránṣẹ́ fẹ́mi kémi tó wẹ̀ tán o gbogbo ilé tẹ́ǹsì kò tiẹ̀ báyìí mi rárá ta ah! torí ọjọ́ ẹ para yín kọjọ́ bí ó tó dé àgàtà ẹ̀yin lẹ́mọ̀ ẹ jẹ́ kémi pamọ́ tèmi fẹ́ pọ́n jáde. Undermost in the building, undermost in the building, undermost in the building, undermost in the building. Mo lè fẹ́ ṣí Pepsi, mo lè fẹ́ ṣí Pepsi. Mole分析 Pepsi，莫了分析 Pepsi 哦。哎呀呀呀，哎呀呀呀，哎呀呀呀。莫了分析 Pepsi Pepsi 噻。Undermost in the building, undermost in the building, undermost in the building. Undermost in the building. My fẹ́ Pepsi. Mo lè fẹ́ Pepsi Oh. Èyí èyí èyí èyí èyí èyí èyí. Mo lè fẹ́ yín Pepsi. Máa fẹ́ yín ṣí Pepsi. Èyí èyí èyí. Kingdom must.